ẹ bá wa ka abidi dórí yí abidi. ẹ n bọ mo ti fẹ́ kà abidi efigi gbilimi. ẹ mi ò bọ́. mi ò mọ̀ ọ́. no dórí yí mo sọ pé kán yí dé kán yí dórí yí kán yí dórí yí. dórí yí mi ò mọ̀ ọ́. abc ah, ńkọ́ abc. àà ah, ah, mo ṣe ni mo abc kà abc. ẹ̀ka abidi lórí yí. ok one two three ok abc abidi abidi ẹ lórí i no lórí yí yí yí ẹ yí yí tóbi mumu. oya na oya wá tún go. a b d E i ẹ gbẹ ẹ kẹ lẹ. ọ̀rọ̀ mumu náà tún mọ́. ok ok C d E F G H. efgh. abd yorùbá là ń sọ àṣọ english A abd. a as in Aja. b as in bàtà See, as in kaka, the As in gẹdẹ, gi as in. Gàdọ̀ bí o. Mo gbọ́ Yorùbá pa, mo ti gbọ́ Hausa gan. O gbọ́ Yorùbá pa bi. Ok, oya oya ẹ ka abidi dórí yí yí. Abidi efiki igbi. Ṣáè Ṣáè Fúnkẹ́. Continue. Abidi efiki bi bi bi. Osi pikilimi. You think say you dey wise? Man, they never leave. They have left you behind.